keep the facts going ètò tí Africa Check ṣàgbékalẹ̀ rẹ̀ láti ràn yín lọ́wọ́ kí ẹ lè mọ òótọ́ yàtọ̀ sí àròsọ. mo kí yín káàbọ̀ sí abala ètò keep the facts going ètò tí Africa Check ṣàgbékalẹ̀ rẹ̀ láti ràn yín lọ́wọ́ kí ẹ lè mọ òótọ́ yàtọ̀ sí àròsọ. keep the facts going náà ni ètò tí ẹ̀ ń tẹ́tí sí ètò yìí ni Africa Check ṣàgbékalẹ̀ rẹ̀ láti ràn yín lọ́wọ́ kí ẹ lè mọ òótọ́ yàtọ̀ sí àròsọ nínú abala tòní a ó là yín lóye gbogbo oríṣiríṣi ọ̀nà tí ìròyìn tí kò lóòótọ́ nínú gbà káàkiri lórí ẹ̀rọ ayélujára a ó sì yòǹbo àwọn irinṣẹ́ tí ẹ lè lò láti dojú ìjà kọ àjàkálẹ̀ ìròyìn tí kò lóòótọ́ nínú lórí àwọn òpó ìkànsí ara ẹni léyìí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní social media ní pàtó lórí WhatsApp. orúkọ mi ni Catherine Ọlọ́runfẹ́mi èmi sì ni editorial project coordinator ti ẹ̀ka Africa Check tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. abala méjì ni ètò yìí pín sí nínú abala méjèèjì yìí a ó sì ṣe àgbéyẹ̀wò ohun méjì tí ó ṣe pàtàkì. àkọ́kọ́ ni bí a ṣe lè tọpinpin àwòrán látẹ̀yìnwá léyìí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní reverse image search láti lè mọ orísun àwòrán kan ní pàtó èkejì ni ọgbọ́n àti ọ̀nà tí a lè gbà ṣe ìwádìí yálà ìròyìn ni o àwòrán ni o òun ni tàbí fídíò kí a fi lè fi ìdí òtítọ́ múlẹ̀ láì fi àkókò ṣòfò ẹ jẹ́ ká ṣáàwó bí a ṣe lè tọpinpin àwòrán látẹ̀yìnwá léyìí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní reverse image search a mọ̀ wípé oríṣiríṣi àwòrán ni àwọn èèyàn tẹ̀ ránṣẹ́ sí ara wọn léyìí tí ó sì ní í ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó jẹyọ nínú ìròyìn ṣùgbọ́n àwọn oníròyìn àti iléeṣẹ́ bíi Africa Check ṣíṣe ìrànlọ́wọ́ tí ó lè jẹ́ kí ó rọrùn láti lè dojú ìjà kọ ìròyìn tí kò lóòótọ́ nínú ní orílẹ̀-èdè wa nípa ṣíṣe ìwádìí tí ó fi hàn wípé àwọn àwòrán kan kò sí ní ìbámu pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tàbí ìròyìn tí wọ́n so wọ́n pọ̀ mọ́ ọ̀nà tí ó rọrùn jù láti ṣe ìwádìí ìgbà tí àwòrán náà kọ́kọ́ jẹyọ àti kí ni ó fà nígbà náà tí àwòrán náà fi kọ́kọ́ jẹyọ lórí ẹ̀rọ ayélujára ìgbésẹ̀ yìí ṣe pàtàkì nítorí pé àwọn kan wà tó jẹ́ wípé gbogbo ohun tí wọ́n bá ti rí lórí ẹ̀rọ ayélujára ni wọ́n máa ń gbàgbọ́ láì tiẹ̀ bi ara wọn léèrè bóyá òótọ́ ni tàbí irọ́ ni. ìgbésẹ̀ náà lè jẹ́ ká borí ẹ̀rù tó lè tàn kálù tí a bá jẹ́ kí ìròyìn tí kò lóòótọ́ nínú tàn káàkiri orílẹ̀-èdè yìí. oríṣiríṣi ọ̀nà ni ìròyìn tí kò lóòótọ́ nínú ń gbà tàn kálù lára ọ̀nà náà ni lílo àwòrán tí kò ní ṣe pẹ̀lú ìròyìn tí a so pọ̀ mọ́ tí àwòrán tí kò lóòótọ́ nínú bá fi lè tàn kálẹ̀ jáko ohun burúkú lè ṣẹlẹ̀ àwòrán nígbà mìíràn fa wàhálà láàrin ìlú tàbí kó fa inú nìbíni láàrin ẹ̀yà tàbí kó fa agbọ́nmi sí omi òtó láàrin orílẹ̀-èdè léyìí tó sì lè dá jàgídíjàgan sílẹ̀ láàrin ìlú láìsí àní-àní ẹ jẹ́ ká ṣàgbéyẹ̀wò bí a ṣe lè tọpinpin àwòrán látẹ̀yìnwá léyìí tí àwọn olóyìnbó ń pè ní reverse image search kí a lè mọ ìgbà àti àkókò gangan tí àwòrán náà kọ́kọ́ jẹ́ lórí ẹ̀rọ ayélujára àti kí ni ó ṣokùnfà gbígbé àwòrán náà sórí ẹ̀rọ ayélujára nígbà náà ó wá kù sọ́wọ́ rẹ̀ láti pinnu bóyá o fẹ́ darapọ̀ mọ́ ìṣòro títẹ̀ ìròyìn tí kò lóòótọ́ nínú ránṣẹ́ tàbí o fẹ́ darapọ̀ mọ́ wíwá àtúnṣe sí i láti darapọ̀ mọ́ wíwá àtúnṣe sí ìṣòro yìí àwọn ọ̀nà àti irinṣẹ́ tí o lè lò ní àwọn mẹ́nubà ní kíákíá irinṣẹ́ kan tí a lè lò ni à ń pè ní T9 ọ̀fẹ́ sì ni irinṣẹ́ yìí T9 jẹ́ irinṣẹ́ tí a lè lò láti wá àwòrán látẹ̀yìnwá tí ó sì lè sọ fún wa ibi tí àwòrán náà ti wà. ní èdè kúkúrú ó lè ràn wá lọ́wọ́ láti ṣe ìwádìí àwòrán kan tí a bá rí pé ọ̀pọ̀ ènìyàn ti ń tẹ̀ ránṣẹ́ sí ara wọn tí ó sì yẹ kí a kíyèsára kí a tó tẹ̀ ránṣẹ́ sí ẹlòmíràn. tí a bá gba àtẹ̀ránṣẹ́ kankan lórí WhatsApp tí ó ní àwòrán nínú tí a sì rí wípé àwòrán yìí lè tanijẹ tàbí a rí àwòrán kankan lórí ẹ̀rọ ayélujára tí a sì rí wípé ó lè tanijẹ ìgbésẹ̀ mẹ́ta yìí ni a lè gbé láti ṣe ìwádìí àwòrán náà àkọ́kọ́ ni kí a gba àwòrán náà láti orí ẹ̀rọ ayélujára kí a sì fi pamọ́ sórí fóònù wa download rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìkejì lọ sí www.tinai.com lórí aṣàwákiri ìyẹn browser rẹ ìkẹta tẹ ajúwe ìyẹn arrow láti gbé àwòrán tí o ti fi pamọ́ sórí fóònù rẹ tẹ́lẹ̀ sínú irinṣẹ́ náà irinṣẹ́ yìí yóò gbé gbogbo wẹ́bsáìtì tí àwòrán náà ti farahàn lórí ẹ̀rọ ayélujára o lè wo èsì tí irinṣẹ́ yìí bá gbé wá fún ọ láti ṣàfiwé àwòrán tí o gbé sínú irinṣẹ́ náà àti èyí tí ó dá padà wá fún ọ láti lè mọ̀ bóyá ẹnikẹ́ni ti gé kúrò nínú àwòrán náà tàbí wọ́n ti ṣe àròmọjẹ ní ọ̀nà kan náà. àwọn èèyàn lè sọ àwòrán méjì di ẹyọ kan láti ṣì àwọn ẹlòmíràn lọ́nà nígbà mìíràn ó lè jẹ́ àwòrán tí ó jẹ́ òótọ́ tí wọ́n yà ní orílẹ̀-èdè mìíràn tí wọ́n sì ti yà ní ọdún tó ti kọjá lọ kí wọ́n wá sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni ìwọ náà lè ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ láti wo àwọn kọ̀ọ̀kan nínú àwòrán yìí bíi ojú ọjọ́ bí wọ́n ṣe múra nínú àwòrán náà àti èdè láti lè fìdí òtítọ́ múlẹ̀ tí o bá fi mú fílẹ̀ dáadáa á ṣòro kí ẹnikẹ́ni ó tó lè ṣe ọ lọ́nà pẹ̀lú àwòrán yìí àjọjọ́ ọdún bẹ́nìkan ò bá ní kó àwọn ọ̀rẹ́ rẹ àtẹ̀bí rẹ ní ọgbọ́n yìí kí àwọn náà lè darapọ̀ mọ́ wa láti dojú ìjà kọ ìṣòro ìròyìn tí kò lóòótọ́ nínú ní orílẹ̀-èdè yìí kí gbogbo wa lè ṣalábàápín ètò yìí ni a ṣe gbé ètò yìí kalẹ̀ ní onírúurú èdè tí ó ṣàlàyé oríṣiríṣi ẹ̀ka ṣíṣe ìwádìí tí ó wà. ètò yìí wà ní èdè ìsìzulu kiswahili hausa wolof pidgin àti èdè yorùbá láti ọwọ́ àwọn ẹlẹgbẹ́ wa ní orílẹ̀-èdè kenya senegal àti south africa. ẹ jẹ́ kí tilé tó kówó mọ̀ nípa ètò yìí ẹ lè tẹ́tí sí ètò yìí lórí ìkànnì africa check ní orí soundcloud láti lè gbọ́ gbogbo abala ètò keep the facts going èmi ti yí tòótọ́ Catherine Ọlọ́runfẹ́mi ẹ rántí láti jẹ́ kí tilé tó kó mọ̀ nípa ètò yìí kí a lè fọwọ́sowọ́pọ̀ láti dẹ́kun títẹ̀ ìròyìn tí kò lóòótọ́ ní ránṣẹ́ sí ara wa. keep the facts going ètò ìlanilọ́yẹ̀ ti Africa Check ṣonígbọ̀wọ́ ẹ̀. keep the facts going ètò ìlanilọ́yẹ̀ ti Africa Check ṣonígbọ̀wọ́ ẹ̀.